adùn ló ń gbẹ̀yìn ewúro adùn ló ń gbẹ̀yìn. tẹni bẹ́gì lójú igi arúgbé ẹni tó gbọ́n tán tàbí ẹni tó mọ̀ tán òun gangan ni jímèrè olórí ọ̀bọ adánilóró fagbára ni ẹni bẹ́gì lójú igi arúgbé torí ẹni tó gbọ́n tán tàbí ẹni tó mọ̀ tán òun gangan ni jímèrè olórí ọ̀bọ.

bàbá mo ní òun ṣe mí òun gbà mí sẹ́ àní òun ṣe mí òun gbà mí o bí rọ́bà lọ àní ọdún ṣe bó ti di dandan ọjọ́ kan ló ti tọ́ àbá. kí lè tó change. Eh? Thank hmm birthday to you. Happy birthday to you, my love. Happy birthday to you. Ola, fún inú gbogbo yìí ni. Èmi náà máa ń rojú ẹ. Man, don't cease to amaze me. Ó tún láti English film. showered me with a lot of gifts. And now, here you are singing happy birthday to you. No, no. Bàbá imagine máa rí ní Ah, hey, bàbá it's a good jù. Ha, bàbá it's a good jù. Bó she ain't English no, she ṣe But Bàbá yìí why ìwà ẹ̀ náà sí tó bá bẹ̀rẹ̀ sí ní stance tó ń travel àtó ló máa ní My babe, there's nothing I've they can interpret the love I have for you. Ìgbéra bẹ́ẹ̀ orúkọ. Wọ́n máa tó ń sọ nílé ìgbàgbé jọ. Mm-hmm. Sísá mi, ẹ bí bọ̀bọ̀ ìbọ̀bọ̀ láì ní. Happy birthday to me. Ọ̀rọ̀ kẹ̀kẹ́ yìí, àwọn pọ́ńchà wọ́n ti lò gan-an. Àǹtí mi, mo rí fíṣàn bọ̀bọ̀ rẹ̀ tí bọ̀bọ̀ rẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní travel àtúndọ̀ kiri, ó máa bẹ̀rẹ̀ sí ní ìgbéraga gan bẹ́ẹ̀ni ìgbéraga dẹrẹ ó ní gbéra ṣánlẹ. ó kó blọọkì sáyà àbí. àti èmi tó lè kó sáyà jù ní lọ. olóòrùn ní ṣàpárí rẹ. sísítà mi má dáhùn kò ní ìgbéraga o ṣẹ́rí bọ̀bọ̀ yìí ah, olóhùn ó wà kẹrin gan. ẹ wà kẹrin báwo ni mo fún wà kẹrin. mo mọ̀ mo dẹ̀ mẹ́ pé bó ṣe wà kẹrin nínú fíìmù ló máa wà kẹrin lójú ayé. yes ẹkẹ what's up. Yeah. I'm calling. Okay, let's go out. Hmm? Are we going out again? Yes, let's go out. Ah, let's go. Come on, this let's go. Too much. Come on, let's go. okay, <laughs> okay, let's go. kíni. ọlá àti mi àti mi. ní sọ́wọ́n ìgbà kí ló jẹ́ lóun bẹ́ẹ̀ sókè òun lọ́dọ̀ òun bẹ́ẹ̀ sókè kí ẹ jẹ́ ẹ kíni. kíni kí ló ṣẹlẹ̀. mo ti rí mo ní báyìí kí ni. gbogbo tí mo sọ fún yín inú rí i mo ló tún ṣe yorùbá fi mí. oh okay. Mm òní ni ọ̀ndì tẹ́ẹ̀nì oníṣẹ́ oṣù tó lọ tóun ṣe onípẹ̀ fóun lówó oṣù. ẹ àwa ò gbà kí ló dé tí ẹ lówó oṣù ṣé bó ti ṣiṣẹ́ fún yín ẹ fún lówó oṣù. Ah, ah. ta ló sọ bẹ́ẹ̀. oúnjẹ ìtọ́jú òyìn ni. ẹ wo ẹ máa dà wọn lóhùn ṣó ti yẹ yín kò pọ́sibù kéèmí máa ṣe wàhálà káwọn bí ó pàjọ́ máa pín owó ẹ wo ṣé wọn mọ iye owó tèmi fi ń transport ara mi wá sí ibà yìí ọmọ àti tèmi bá ti gba salary kémi àti wọn káàjọ máa. ẹ mọ ògbóni rẹ ò pé èlò ní kòkò. ó lára ọmọ le wọn bọ lọ́wọ́ àbọ wọn fọ lọ́wọ́ rẹ ẹ lò ó ah. bẹ́ẹ̀ yìí fún lówó àbẹ fún lówó sí. Ah. kí ló rí gbàdúrà ọlá tó ń pariwo ọlá ọlá kí ló ń ṣe. ó yà wọ ojú wọn ó yà wọ ojú ojú wọn já ni. ok wọn ò lè gbọ́ nǹkan tí mo sọ yẹn you understand wọn kọ́ you ma understand you know you are already prepared man last time. nígbà òjò nígbà ẹ̀rùn for better for worst for worst for stay. Um, I promise saying I won't leave you because I love you. That's my baby. Really? Sister mi. Sister mi. Ah, kí ló ṣe yín? Àǹtí mi, pé kò sí kankan, ẹ má jọ kó sí o. Bámi sọ fún mọ́mí, mi sì lọ sí sùn. Ṣé ìwọ lè sọ fún mọ́mí fún ara ẹ kó ń lọ sí? Ọ̀dọ́ mi lẹ̀ sí mọ́mí. Um, actually mo ti pe dadi mo dẹ̀ ti bá wọn sọ ọ̀rọ̀ wa and do you know what yeah, uh, we got a good response so since sin dadi ti sọ pé kémi àti ẹjọ sọ̀rọ̀ kó time to make convenient for our parents so àwa lè wá sí ọ̀dọ̀ wọn get it and um, orí ẹ burú wàkàrù lẹ́nu lẹ́tẹ̀mí ọ̀sá lọ. Abi? You know, I go to the ex excursion in Abuja. I You just good for man there. Are you too? Are you too? Are you too? No, mo sọ yín dé mo You sí Abuja fún excursion. Mo wá lọ oṣù mẹ́rin ní Abuja. Wà á lọ kú ẹrù ẹlẹ́mi. Wà á lọ kú ẹrù ẹlẹ́mi. Okay. Ẹ ẹ ṣe ẹ understand okay. Fẹ́yìn wọ́n pọ̀ tọ́kì tó sọ tó ṣe wọ́n ti yin ìbọn gbọ́tọ́. ẹ ọlọ́lọ́ just try to understand. mẹtí mo ń di ọmọ. ah what, do you mean of this. ee fanu bí ìlara ni. bíbẹ̀ yẹn tọ́ bá kankan ni orí ẹ̀ ni. ìyá ọkàn yìí ṣe ibi ṣe ṣe káì. ṣé n tó tó ìlọ́wọ́ ẹ̀ káì wọ́n sọ̀rọ̀ yìí. olèrówó olè sẹpẹ̀lẹ̀ náà. just that that that place ni kí ni. That the goodness. Shut, shut, shut, shut. What? Philip. Báwo ló ṣe ń ṣe báyìí? Mo ń sọ̀rọ̀ tó jọ kan èmi àti ẹ̀, ó dẹ̀ ń wo fíìmù. Is that the best thing? Kò dáa now, do you want me to continue being at your mercy? Ṣó dáa ni? Hey, this is a lackadaisical attitude. Hey, but what's all this for God's sake? Ṣé báyìí máa continue lélẹ́yìn? Ìwọ mi ò lè continue bí eléyìí mọ́ mi ò tẹ̀lé mi ò what what is all this now? This is a matrimonial offence. Pé mò ń bẹ sọ̀rọ̀ pé ò dáhùn offence number one. Ó já fún ìgbà lọ́wọ́ mi. Ó tẹ̀ tún dìde láìsí concert yẹn ní two. Ó wá já fún ìgbà ọ̀dẹ̀ work out. Èmi ò lè continue bí eléyìí o. Àbí kí ni gbogbo eléyìí tó. Anyway, o ti ṣe é sìn, dojú ẹ̀rẹ́ ti látájù. Kíní ti ń pọ̀jù fún ẹ o anyway sórí ọjọ́ tó máa lọ jó ṣọ́ọ̀kì níwájú Jackson ó dín kan lẹ́nu. Ah, eh, mo kàn ní kí yọjú sí ẹ kó kọ́ ọmọ ẹgbẹ́ mi ti dì nígbà tí mo dé nínú ìgbà mo pé kò sára mi pé mo ṣe náà. Eh, àti ìṣètò ń bíbà yìí iṣẹ́ ní ìlú pọ̀ díẹ̀ àti ìbáyà kan bọ́mí ní pẹ́ẹ́lẹ́gbẹ́ báwo wà ní location. Ah, kì í ṣe ìgbà tí mo rí rẹ̀ kò sí bó ṣe lè rí. ṣé kò ṣáà sọ́gbọ́n nǹkan kan tó wúwo ojú ẹ̀ lọ́rùn ṣá. báwo ni ojú mi ṣé ọmọ ìyá tó mọ ìṣe ọ̀rọ̀ gbọ́dọ̀ ojú mi tó mọ ojú mi. very soon kò sí wàhálà máa ló sọ bẹ́ẹ̀ kò sí problem báyìí sis ẹ ṣe gan-an Aïcha. Je sais quoi c'est Ah non, non, non, c'est pas vrai. Voilà on bombe. Ok, monsieur. ṣọmọ mi or rather ṣọmọ wa. Ah, ẹ mo lè rìn wọn sí ní ọ́fíìsì ìyàwó mi. yeah ọ́fíìsì girl yẹn ìyàwó ẹ̀ báwo. yeah she's my wife. okay um, actually um, má bínú mo ní láti kọ́kọ́ deviate kúrò nínú reason tí mo fi wá náà um, pẹ̀lú iṣẹ́ tó ń ṣe ṣé o find it difficult láti máa gbé nírú àwọn interior because bíbá ìwọnú àti ọwọ́ ọnú kí ló bá ló ṣe. ẹ̀wẹ̀ uh, yorùbá ló bọ̀ wọ́n sọ wípé ibi tó ló bá dání sí ibẹ̀ là ń gbé yeah mo manage. okay you find it difficult um, actually um, gbogbo yẹn lèmi wá láti wá túnṣe do you understand um, because um, bó ṣe wà yìí um, mo rí i pé you are a fine guy ẹwà ẹ̀yìn ọkàn tí yọ jáde ni ó wà hidden do you understand that is it Somebody, mo all you need is somebody to help you do you get somebody to help you somebody to help lift you up do you get so I am here èmi náà ni mo ti dé báyìí sí láti wá change life ẹ láti wá jẹ́ kí life ẹ ní meaning do you understand it because um, irú iṣẹ́ tẹ̀ ń ṣe yìí tí o bá fún ẹ ní packaging tó package ara ẹ do you understand ilé ọkùnrin ló máa fi máa lọ ẹ̀ náà àwọn fíìmù tẹ máa ń lọ yẹn kí lè máa ń pè wọn yẹn náà mo sọ tó bá máa fi ẹ sí fíìmù bí a máa fún ẹ bí fifty k mo kàn ṣe example ni o but tèmi bá mí sí ẹ lára tán tó bá rí oore ọlọ́run lára ẹ tèmi ṣe sí ara ẹ ibi tó bá ti fi fifty k lọ ẹ wọn fi one fifty bẹ́ẹ̀ ní tó sọ wọn kò ní gbà ó believe ọlọ́run ni àwa kọ̀ ọlọ́run gbé wa yẹn ni we are here to help you we are here to touch you up do you understand packaging la yẹn need so um, kí n má sọ̀rọ̀ jù baby fún mi ní check yẹn. have it? Um, this is a check of 500,000 naira. owó yẹn mo kàn fún ẹ you know next time tí mo máa rí ẹ mo fẹ́ kí I want to see a tangible change I want to see that you are shining do you understand because bó ṣe wà you ò dọ̀ so need that to shine from within do you understand so owó yẹn kàn fi dí ibi tó bá ń jò nínú ilé ayé ẹ̀ do you understand jẹ́ kí gbogbo ẹ̀ máa lọ bẹ́ẹ̀ and there is more where that comes from if only you would do what I want so actually I would want for us to you know I like you I won't lie I like you so if we can go out together I wouldn't mind so that's why I'm giving you that money. ẹ jọ̀ọ́ má bínú um, wọ́n ní àjùmọ̀bí ò kọjá nù àfẹnitẹ́ ọlọ́run bá rán sí ni òun ló ń ṣe ní lóore. ọlọ́run rán mi ni ọlọ́run rán mi mo dẹ̀ jẹ́ṣẹ́ yẹn out ó wá jẹ́ wípé wá ọlọ́run ràn yín sí mi láti help me out mo appreciate. ó oh, appreciate me. <laughs> ṣùgbọ́n tó wá pé lórí ti kájọ máa jáde ẹjọ i'm sorry kò lè work. why wait wait ó dàbí pé o understand sorry with your calibre of person with the kind of work you do okay ìka ò i can see you are still struggling you are still managing o oh, need obìnrin tó tún máa manage tí wọ́n bá manage tó dẹ̀ tún gbóbìnrin tó manage ẹgbẹ́ ẹ méje ọmọdé managers ni kó dà ìyẹn lè help ẹ o ò lè kúrò níbi tó wà iṣẹ́ ní ìṣẹ̀lẹ̀ máa kú sí tó bá ń gbóbìnrin tó manage you need somebody that is well okay more okay than you are tó máa lift ẹ up ṣé àwọn obìnrin ọ̀rọ̀ wa bíi àdàbí ládà fún so many people ni èmi dẹ̀ ń gbéra mi lẹ̀ fún ẹbí ládà mo ní kò gùn mí bó bá ṣe fẹ́ gùn mí kò lè kúrò nákàsọ̀ burúkú tó wà yìí bọ́ sí next level do you understand so ìyẹn ò ń ṣe kò ní meaning now so bí yeah, o understand kò ní sọ and má worry don't you know you only ní to worry let me draw the let me draw the wall. I'll get the money for you you just look good for me that's just it. Um, ò ṣe ń gbọ́ ìní sọ jù yẹn lọ ẹ jọ ẹ má bínú. tí wàá bọ́ lọ́rùn ọyìn sí mi pé kó má sí ọ̀rọ̀ pé bí i go out with this five hundred naira mọ́kè ṣùgbọ́n tó bá pẹ́ bí ẹ ṣe dúró lórí pé kájọ go out with this five hundred naira kó má bẹ̀ ṣe thank you very much. Ah, owó five hundred thousand You kò say five thousand naira five hundred thousand. Yeah, five hundred thousand ẹ ṣe gan. excuse me wàlá iṣẹ́ ò dáa ah, iṣẹ́ ò dáa. Ah. Accept what? Timmy, did you want to sell your life? your happiness, and your joy. Ah, ọ̀rẹ́ Oremi, reason tí mo fi ní pé kó wá rí mi tèmi explain àwọn ọ̀rọ̀ kankan fún mi o ó sọ fún mi bó ṣe lọ sílé wọn tó lọ fún ọkọ òun lówó ah, mo á wò pé ṣé o need irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni i don't need it so èmi wá rò pé mo wá rò pé ah, a lè dá ọgbọ́n kan náà mo rò pé ṣé a lè dá bí ọgbọ́n ká invite ẹ̀ ká fún lówó èlé ló ń gbà change là ń fún lọ́fíìsì náà bí tá a bá fi lè fún lówó owó yẹn máa wọ̀ lójú. o ní sàn sọ́dọ̀ fi lè fún lówó yẹn tí yẹn bá fi owó bẹ́ẹ̀ súnṣẹ́gbẹ̀ àtẹ̀bẹ̀ tọ́jú ọkọ ẹni tó ọfẹ́ tún ayé ẹ̀ ṣe òní ó lè máa gbà. mo mọ̀ pé owó máa owó yẹn ó máa fẹ́ fẹ̀ mọ́ lójú nǹkan tí mo fi mọ́ gbogbo ètò lọ́nba yẹn ò ní ìdẹ̀ àbí kí ló fi. ṣé o mẹ́nu èmi ti fi pé gbogbo nǹkan yẹn ni ó kàn fẹ́ ọ̀pẹ̀ tó bá níbi tó ń gbé. àwọn àdúgbò tó ń gbé gan pàápàá àkọgbẹ mọ́tò ẹsẹ̀ gbogbo bẹ̀rẹ̀ kàn jàkà jàkà jàkà àwọn àdúgbò àwọn ìtìlú àwọn ọwọ́ ọ̀nù sọmọ àwọn agbolé tó yẹ pé àwọn ìyàwó ilé wọn kí wọn níṣẹ́ mi ju pé kọta sweet ní ẹnu ọ̀nà lọ tó máa gbé lúdò jáde láàárọ̀ kùtùkùtù tó máa ṣe ìwọ́dà double six ìwọ́dà three six àdúgbò bẹ́ẹ̀ ló gbé ìfẹ́ ni ìfẹ́ stupid ìfẹ́ ni ìfẹ́ stupid èmi náà mọ̀ ọ́. very stupid because tí n bá ṣe pé ìfẹ́ ní ìmọ̀kan tó wà lára ẹ̀ náà. if not irú bọ̀bọ̀ yẹn sí ẹ. Because tí ìfẹ́ sọ mí dà nìyẹn mo dẹ̀ tún wá wò pé kí n tún lé ayé ẹ̀ ṣe pé kí n kẹ̀tẹ̀ brush ẹ̀ up pé iná kókàn ní iná fresh ẹ̀ kókàn fẹ́ lù ú kí n kàn mú kóònù tó wà yẹn kí n mú kóònù gọ́tà tó ń gbé yẹn kí n táyé ẹ̀ ṣe wá ń ju ó check ìlú èmi láyà. nítorí kiri ni nítorí kiri tó gbé tí nílé ẹ̀tọ́jọ́ manage damage bed manager. Hmm. Ah, <laughs> ẹni sọ pé hmm. kò make any sense àmú sì tó tẹ̀ wá ń lọ síbẹ̀. ó yá. ṣòro wọ́n lè máa wà lójú nǹkan tó dá mi lójú and i'm very sure of what i'm saying take i try it but it ma work. ó dáa kí ọ̀rọ̀ bá wọn tálíkà ṣe o mentality wọn máa ń yàtọ̀ oh ah, ah, máa ń yàtọ̀ gan-an onítìtò tí wọ́n sin probably i will just give it a try tọ́lọ́ máa jẹ́ kí orí yẹn náà rọrùn owó torí five hundred thousand naira kì í ṣọmọdé owó tó bá ń dá ju five years kò tíì pé i will just try it hmm, tó bá work if not. ṣáyé káàná kí ló ń ṣe àwọn ọ̀rẹ́ má bínú dáa mo ti gbé báyìí láti ìgbà mo ti gbé báyìí tó bẹ̀rẹ̀ mo kò ṣe kí mo ní bí mi ò lójúmọ́ ló máa ń gbàgbé fún mi báwo ni ṣe ti dágbére fún ọ̀tẹ̀. mi ò lọ dágbére ó mọ̀ pé àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀gá wa ń bẹ. kí ló ṣẹlẹ̀ tó lọ dágbére ṣé kí ló wà nígbà ẹ mo ti lọ lé dàárọ̀ mo dẹ̀ tún ní wá lọ́la. èmi tèmi yé mi èmi ò fẹ́ lọ dágbére àwọn ọ̀rẹ́ gbọkọgbọkọ ṣé ìwọ fẹ́ sọ pé ìwọ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní kọ́ńpìnì yìí. èwo tún ni gbọkọgbọkọ. ṣé ìwọ fẹ́ sọ pé ìwọ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ <laughs> wàhálà yín pọ̀ yìí lẹ máa rí gbogbo ẹ̀. ṣé o rí ọkọ̀ ọ̀gá náà tó bá wà wọn náà káwọn náà gbowó lọ́wọ́ ẹ̀ wá lọ́wọ́ ní tálíkà ó ti làwọn ìbọn lò tẹ́ bá fẹ́ mi kan lọ́wọ́ máa gbà. tí o gbọ́ fẹ́ sọ pé o mọ̀ bó ṣe ń lọ lọ́lẹ̀ jọ ọmọ ọmọ pẹ̀sẹ́ńt. lóòótọ́ ni mo bá pàdé ní ọ́fíìsì ìyàwó mi adẹ̀kíra mo dẹ̀ lọ ṣùgbọ́n mo kàn déédéé rí lọ́dọ̀ mi ni sọmọ kan wá pè mí pé nǹkan ń béèrè mi ń ta ìgbà tí wọ́n bọ́ síta mo kò rí pé òun ni kì má fọ̀rọ̀ ògùn rẹ̀ tó bá jẹ́ kó yé mi pé òun wá láti wá upgrade life mi òun fẹ́ wá tún ilé ayé mi ṣe. my director. mo fẹ́ wo àwọn tó ń set yẹn tí n bá ti ṣe tán màá ní kí ọmọ yẹn wá pè é wá fún mi sìn ṣé nǹkan tí mo sọ yìí ẹ. mo ṣe ń sọ rẹ tó bá ní òun fẹ́ wá òun wá láti wá upgrade life mi òun fẹ́ wá change life mi wọ́n á pé o fẹ́ wá change life mi if you want to help me you can help me out kò ń ṣe wípé ètò wa ń dóde wípé kémi àti ẹ kájọ máa go in go out kájọ máa wọlé jáde kò tó lè help me mo wà pé kò possible mo wá fún ní ṣẹ́ẹ̀kì padà kò gba ṣẹ́ẹ̀kì yẹn lọ́wọ́ mi o kò kò drop ẹ sílẹ̀ fún mi mo jẹ́ òkú mi ṣe máa turn pé kí wọ́n nulẹ̀ tá ló mọ̀ tí mo rí tani fèyí ni mo rí ló bá sọ fún mi pé àṣùgbọ́n à ń take that ṣẹ́ẹ̀kì kí ló mú ṣẹ́ẹ̀kì yẹn wọ́n ni what's wrong with you. Did you want to sell your life, your joy, your happiness? Mo ṣe fa wọlé ni. Sori láti ìgbà yẹn mọ̀jẹ̀ ń kúrọ̀ fún yín. Face mi ìwà òkè ara nǹkan yẹn kàn ń bọ́dà mi. Dọ́nà jẹ́ kí n kọ́kọ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ jẹ́ kí n nìkan yé mi. Ṣèbí ṣẹ́ẹ̀kì yẹn o sọ lẹ̀lẹ̀ o wà lẹ̀lẹ̀ ń bẹ di sí àbí. Nígbà tí mo fún tí ò dẹ̀ gbà ṣe ni mo sọ sílẹ̀. Ah! Ó ga o lọ́wọ́lọ́wọ́ táyọ̀ tí nǹkan ń sọ lọ́wọ́lọ́wọ́ tí nàìjíríà yíyí wá má jẹ́ ń parọ́ fún ẹ lóòótọ́ ìwọ láìfì ìyàwó ẹ o torí mo rí i pé o lọ́ọ̀fù ìyàwó ẹ gan àmọ́ ìfẹ́ tí wọ́n ń sọ yẹn ábọ̀sibọ́sí bẹ̀rẹ̀ tí sèyìnbó kan sí i wọ́n tó tẹ́rọ̀ láìfù wọ́n tó tẹ́rọ̀ lórí ẹ̀sìn ọmọ gbàgbé òṣì ìfẹ́ ti kú tipẹ́tipẹ́ ìfẹ́ ti bìtírẹ́dà rẹ̀ tipẹ́ èèyàn kan wá fún wọn ní check five hundred thousand sọ́lẹ̀ lẹ̀ o nítorí pé pẹ́pẹ́ sí ìyàwó ẹ̀ kan ah ọmọ àmáyẹ̀ǹpa fún ẹ oníṣe mistake o ọlọ́jẹ́ irú èmi ọmọ àgbà. olè olè ni ẹ ara ẹ̀yin tẹ́ máa sọ ṣẹ́ wa ìlẹ́nu nìyẹn wo ọlá má dá lóhùn o bó ṣe ń ṣe ẹni kó máa ṣe o wo má dá ló má gbọ́ nǹkan tó ń sọ fún ẹ o sórí bó ṣe wà yìí oníranù ni ló jẹ́ kó máa fojú burúkú wò wá. ẹ dàrẹ́tọ̀ ni wọ́n ti set kó kẹ́ máa bọ̀. ẹ̀hún ẹ jọ̀wọ́ ẹ̀hún mo ti fẹ́ lọ ṣiṣẹ́ ni. ẹ kò tí wà lọ. ọwọ́ wa bí. tó bá ti pọ̀ yín náà wá pé. <laughs> Ah, ẹ lẹ́yìn tó bá padà dé àdé máa sọ. Eh, àwa ni kò ju àwa tó dàtí kò ti wà. abẹ́ta kan sọ tán o sọ mi tó sọ owó sí bẹ́ẹ̀ ní òòlù ó dàbí pé wọ́n ń bẹ ṣé ní wọ́n ti yẹ kọ́ lọ́ọ́ ẹ̀dùn mi kó obìnrin ni ẹ. fẹ́yì sori mo ń pè ẹ́ mo dó sẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ mo mọ̀ọ́mọ̀ dó síbẹ̀ ni mo ń wù ẹ́ fóònù ẹ̀ dẹ̀ rìn ó dẹ̀ jókòó mi ó dẹ̀ ń wori fóònù ẹ ò ní bẹ̀rù ọlọ́run ó wá ń wo tv it's not fair you're not treating me well màá pè ẹ ò ní gbé màá send text message wàá ka ò ní reply okay now lórí social media wàá wà ń bẹ̀ online di one am two am wàá máa ka message mi ó máa indicate pé òǹkà ò ní reply it's not fair kò dáa ó wá sọ mí di social media bọ̀ fún ẹ ìwọ ni ṣe ń sọ kíní kan fún ẹ mo nífẹ̀ẹ́ dénú ni and you know it So why are you now doing this to me? When you call somebody and that person refuses to pick, like that person ignores your call, eh. you try to see the person and you refer you. do everything possible and the person is still adamant. It means you're not wanted. Like I don't want to see you. Do you want to force it? Chauffeur forcing. It's a simple thing. All you need to do is just understand it, assimilate it, and then act accordingly. What is your problem? Why are you sweating from your head? But don't sweat. èèyàn lè máa ṣe irun tó tó lè kémi máa sọ ẹ nígbà tí mi ò sọmọ àlè ẹrú ẹ ti ń bà mí ẹgbẹ́ mú orú gbúdọ̀ mú mi ó mú mi dábẹ́ ni kábíyó wò sàlẹ̀ bẹ́ẹ̀ wá orú mú everywhere ni. wo ṣọtìrì sí bọ́tì ti tún torí ọ̀rọ̀ ayé ẹ why you doing this to me. another thing is that you are screaming you are shouting can't you communicate without shouting i be a tout you are this is my house this is not your house why are you shouting. Look at the way you are even whispering ní owó ṣe ń whisper ẹ ṣó lè communicate ẹsẹ kó whisper ni please gentleman respect yourself and make use of the door eh? make use of the door. The door. Get out. And remember to close the door while you leave. Get out. Fèyí. Fèyí. Fèyí. Ẹ gbà mí. Ah, Ṣóòrí dẹ́kì sọ fún ẹ. Ṣé mẹ̀dọ̀ ṣé mẹ̀dọ̀ aláboyún? Kó má bàa bókù ọmọ ni o. Wò ó. Ṣóòrí òdòdó ẹ ṣì ń tàn. Ló ṣe wọ́ọ̀kọ̀ ọmọ ọmọkùnrin out. Ìṣèbí wọn ni mò ń bá wí. Ó tí ọmọdé bá ti ń gógi tó ń gégi báyìí nínú igbó àgbàlagbà ló mọbi tó máa wó sí mi ò sọ́rì fún ẹ rárá ẹ sórí obìnrin tó bá fẹ́ gbé ilé ọkọ ah ó màmá ní omi ìtẹríba o obìnrin tó bá fẹ́ pé ilé ọkọ ó máa ní ìtẹríba gidi ni well let, let me tell you look into this house very well wo inú ilé dáadáa ó lè jẹ́ ilé àwọn pẹ́rẹ́sì ẹ̀ o bẹ̀tú ò lè end sí bíbáyìí you are joking i'm telling you you are joking Oh, ò remain sínú ilé just take it or you leave it It must èmi mo You bẹ́ẹ̀ fún ẹ ìwọ idiot burúkú yìí. Hmm. oya oya oya ṣé kí àná mú kánjú. nǹkan bá ń sọ ni pé ẹ ní ẹ̀pà ẹ̀pà nù ẹ̀pánúgò. kò sà kò sẹ́pánúgò but the last time mo sọ fún mi wípé ẹ máa ní. ẹ tó bá dẹ̀ ti rí kẹ́ ẹ sọ fún mi. ẹ ọkú ẹ wá ẹ wá ẹ wá ẹ jẹ wá ṣé bí ọlọpẹ fẹlẹ nǹkan nínú ọjà àbíkà yìí sí ìsìn mi. ẹ mo ti bèrè wọn wá sọ wípé àwọn ènìyàn wọn tó bá ti rí wọn kọ sọ fún mi madamu ẹ bọ́ta ẹ bọ́ta nǹkan tẹ̀ ń ṣe nílé gan ẹ pàtẹ́lẹ̀ ẹjọ́ ẹ wò madamu bí bọ̀dá yìí wọ́n jí nǹkan níbẹ̀ tó fi sínú kinní wọn. Ah, wọ́n jí nǹkan ẹ nà mo rí wọn báyìí mo rí wọn wọ́n ní ẹ jí nǹkan. ń gbọ́ kí lẹ mú. èmi náà ẹ jọ̀ọ́ nítorí ọlọ́ ẹ má bínú ẹ wò mí látòkè délẹ̀ bẹ́ẹ̀ ṣe rí mi ṣé èmi lè jalè àbí mo jọ olè àbí mo jọ ẹni tó lè jí nǹkan náà ẹ kàn sọ fún mi. ṣé wọ́n máa ń kọ́ sójú ni wọn kan tuntun fífa òṣè àwọn tó fà nǹkan jùlọ ló ń gbébọn nísìn so ẹ má bá mi sọ yẹn pé bóyá wọn fẹ́ bóyá bẹ́ẹ̀ ṣe dúró yìí. ẹ wo olùṣòkò tó wà ń bẹ kí ló. ẹ ṣe yín náà sí ẹ ṣe ó wà bẹ́ẹ̀ ẹ ẹ dẹ̀ sọ pé ẹ mú god fine nǹkan tí mo fẹ́ lẹ fún mi rẹ̀ ẹ ṣe ẹ ṣe ẹ try ẹ cameraman one medium shot wa. ẹ director ẹ wo ẹ sọ fún umar ẹni kó máa mọ̀rẹ̀ ẹ wo bóyá náà mi ẹ̀mí láìpẹ́ ọjọ́. Ah. wọn náà díẹ̀ díẹ̀ ṣó ti gbọ́ wọn kì ṣe bẹ́ẹ̀ máa ń nàyàn lórí set ṣó ti gbọ́. kámẹ́rámán wàá mú mi já ṣọ́ọ̀tù wa. ṣe gan Uh, um, uh, a deal is a deal. Má gbàgbé reason tí mo fi fún ẹ lówó yẹn o. Because uh, five hundred thousand kò jẹ́ pé owó tó pọ̀ jù náà. But even at that, reason tí mo fi fún ẹ ní owó yẹn jọ ṣiṣẹ́ yẹn bí iṣẹ́. Because ẹ̀rùn mú lówó ọ̀rẹ́ mi. Mm ìwọ náà máa wọ òun náà gbogbo nǹkan tó sọ pátápátá kò sí ìtí ò gbọ́ àbí o ṣáà ń gbọ́ everything tó sọ fún ẹ so etí ò dẹ̀ dùn ìwọ máa wọ nǹkan tó ní kó ṣe exactly náà ló máa ṣe so fọkàn ara ẹ balẹ̀ kò sí problem pa. mo mọ kó má ṣe é ọmọ kan ń sọ ni ọmọ pé wọn ló dàbí ẹlẹ́rìí láàrin mi àti ẹ̀ bísẹ̀sì yóò ń ṣe pé láàrin mi àti ẹnìkan ló wà ìwọ ló dúró bíi witness ṣùdíkèsí ò bá ṣiṣẹ́ mi bíi iṣẹ́ five k ni 500 k. ṣó ń gbọ́ jọ torí ọlọ́mi ìfẹ́ wàhálà mi ìfẹ́ wàhálà fúnra mi o ṣó ti gbọ́. ẹ ń gbọ́ o máa ṣe máa wò kò sọ̀rọ̀ wọn fẹ́ lẹ́ tè ní o. i do ẹlẹ́ kò tó àlà ó yà jà lọ ọmọ ayé rà ti gbọ́ fún wa ọ̀la mo fẹ́ kó o try láti understand nǹkan tí mò ń bẹ̀ sọ yìí ṣòrí tí ọlọ́run bá máa ṣòrí fẹ́ dà kó máa ní sọ̀kalẹ̀ wá ṣe fún rẹ̀ ẹ̀dá ẹgbẹ́ náà ló máa rán sí i àmọ́ máa ẹni tó rí wàá bóyá ọlọ́run ló máa ran arábìnrin sí wa tá a mú wọ́n jẹ́ ká fọwọ́ ara wa ti áńgẹ́lì ara wa dànù àbí kí ni big d nínú nǹkan tó wà nílẹ̀ kò big d kankan bẹ́ẹ̀ kò sí bàbàrà nínú nǹkan tá arábìnrin fẹ́ lọ́dọ̀ ẹ̀ ó ní máa sọ̀rọ̀ lórí fóònù máa àtẹ́ǹdì ó tán ah, torí ọlọ́run kọ́ mi mo fẹ́ kó nǹkan tí mo sọ mo fẹ́ kó máa attend sí woman yìí kó máa bá a sọ̀rọ̀ mo fẹ́ kó fún un ní audience wo for example gbogbogbò project tí òun náà kà sílẹ̀ tó ló fẹ́ ṣe ṣebí torí pé àìlówó lọ́wọ́ òun ni ò ṣe jẹ́ kó tí ì ṣe wọ́n woman yìí kéde rèé a mọ̀ wípé òbítíbitì owó wà lára kò dé tí béèrè nǹkan tó pọ̀ jù pá tí ò ṣe wípé ó sọ wípé òun fẹ́ẹ́ fẹ́ ẹ sílé àbí òun fẹ́ gbà ẹ̀ mọ́ mi lọ́wọ́ sójú tó lọ lọ mo fẹ́ kó fún lọ́díẹ̀nsì àmọ́ ah, bí orí lè wà lára ẹ̀. Hmm? ok mo understand ẹ ṣùgbọ́n mo kò fẹ́ kó understand èmi náà ni mo tí mi náà ṣe ṣe mọ̀ pé irú àwọn tá à ń ṣe irú iṣẹ́ wa báyìí a wà very careful nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn ṣùgbọ́n tó bá bó ṣe sọ yìí pé nǹkan tó fẹ́ nìyẹn definitely èmi náà ti bẹ́ẹ̀ fẹ́ no problem. Hmm, mo understand mo understand mo mọ̀ yìí pé ẹ máa ń wà careful all the time because àbùkù yẹn because àbùkù kò ní nǹkan méjì tó ń wá kiri olórúkọ ló ń wá so everybody náà ń try láti wà careful but at the same time ọkọ mi tí ojú bá farabalẹ̀ ó máa rí mú un hmm? ó máa yé mi ò rí pé ó ní mission burúkú kan gẹ́gẹ́ bí mi ṣe study ẹ̀ bí mo ṣe rí mi ò rò pé ó ní nǹkan burúkú kan bóyá ọlọ́nkàn ràn sí wa láti wá help wa ni hmm? àti pé nǹkan kan ni mo fẹ́ kó rò ṣó bóyá lo mọ̀ yìí pé gbogbo ẹ̀yin átìsì bóyá lo mọ̀ yìí pé ojú kan làwọn èèyàn máa fi ń wò yìí ojú onígbèraga wọ́n ní bìlíìfù pé gbogbo ẹ̀yin tẹ̀ ń hàtì báyìí onígbèraga ni in fact ẹlòmíì tó bá fẹ́ wá kí ẹ òun fún rẹ̀ lọ́kàn rẹ̀ ó ti máa conclude ó ti máa ní lọ́kàn pé ẹni tí mo fẹ́ lọ kí yìí mo ti mọ̀ pé kò ní dá mi lọ pé onígbèraga ni ó lè wá jẹ́ pé táìmù yẹn bóyá inú bí wọ gan àbí nǹkan kan ṣẹlẹ̀ sí ẹ tó ráyè àtẹ́nìsí rárá a bá conclude pé òun ti rò tẹ́lẹ̀ náà náà ti mọ̀ tẹ́lẹ̀ pé ẹ̀rín dáhùn wọn ò lè ní mọ̀ pé nǹkan kan ló ń trouble mind yín nígbà yìí so ojú onígbéraga ló máa fi ń wò yín generally mo wá fẹ́ kó prove woman in wrong pé òwò kì í ṣe onígbéraga ṣó ti yẹ. ok yes problem wẹ ẹgbẹ̀tì ọlá gbogbo ilé ìta wa ń sọ ọdún ọ̀rọ̀ lásán ni mo ní kó máa bá arábìnrin yìí sọ. ẹ jọ̀ọ́ mi ò fẹ́ wàhálà fún láìfò mi o kó lè dání mò ń sọ kó lè dání mò ń bá kiri o èèyàn kan bá wò pé òun lè wá fi star àbí òun lè wá fowó gba ọkọ mọ́ mi lọ́wọ́ <laughs> èmi máa ké gbàǹjarì sórí social media ni o bẹ́ẹ̀ ni orí social media ni mo máa lọ tí mo máa ti lọ pariwo ẹ̀ méjì síta. Ah, ah, ṣé wàá le tó yẹn ni. ó le jù bẹ́ẹ̀ lọ́mọ̀nà ká. Ah, mo ti gbọ́ ok mo promise ẹ wípé kò ní ju àjọyọ̀ sọ yẹn náà lọ kò ní sí nǹkan mi ní lẹ́yìn so kẹ́lì tètè mọ̀ láti ilẹ̀ báyìí ni pé ọkọ tèmi o eégún ni o eégún ẹja ní anybody ò lè gbà mọ́ mi lọ́wọ́ bẹ́ẹ̀ni bọ̀dì bá tíra láti jẹ́ ó máa hà lọ fún. mo ti gbọ́ ah, èmi mọ̀ pé wọ́n gan fún ààrẹ o ti ẹ̀ àyè wọ́n gan lè gíbẹ̀ náà o ìwọ̀n náà pé ààrẹ gbóná tí mo mọ̀ ẹ́ dáadáa. drink it I'm okay. Mo wà okay. So basically, fẹ́ kí n believe pé um, relationship wa ti kick off báyìí. Lápò ìṣẹ̀lẹ̀ àgbà. Thank you. I appreciate it. Olóòdè ní regret. Ọmọ kò tí máa tẹ̀ mí sọ̀rọ̀ àwọn olóògùn bẹ́ẹ̀ to ọ̀pọ̀lọpọ̀ nínú. You understand? You know that I'm always busy. You know the kind of job I'm doing. Mo ṣe tí But it's from one location to another. You understand? We're going to try kí wá time ẹ̀yọ́ that I have to be with you láti má sọ mí lẹ́nu you know. no problem uh, I appreciate the fact Good o ti thank you. ẹ eh, hey, baby ọmọ ọmọ máa tó jókòó ẹ. yà mo mọ eh. actor mi mo máa ń ronú fún dẹ. but èmi tí wọ́n ro kinní kan ni site ẹ tó wà ní ádámọ̀ ẹ bóyá ó máa ìvẹ́ǹtì wọn kan jẹ́ bí àbáṣẹ́dọ̀ àbí. yà yà àtọ́rọ̀ dẹ̀ wà náà kan tó sọ yẹn. but ṣé kájẹ wà lọ́wọ́ ìṣe. yà yà yà ok pẹ́yà pẹ́yà ká fún ní kàdà mi. ok. ok jẹ́ kí fún ọ ṣáà. sísítà ẹ kú jókòó ọkú ẹ kú jókòó a máa rí irun fíìmù as in a máa ń láìkì irun irun fíìmù. thank you very much god bless you i appreciate you. ẹsìn a fẹ́ invite ẹ sí location wa o. ẹ ọkọ mi ló ní kí n fún yín ní káàdì òun talẹ̀ ó fi ń ṣe àbáṣẹ́dọ̀. okay akaso nigeria limited Yeah your properties agents kò sí problem nọ́mbà wọn wà mẹ́rin. yóò tó wọn kọ mi. ok no problem. ẹ ṣe dàbí kó fẹ́ fẹ́ ṣe ambassador fún mi. i think so mo ti fún wọn wọn lè ti accept pé wọn làwọn máa pè ṣá. ok no problem. please. I want to go and myself. but kí o rí mẹ́sẹ̀gì mi lánàá. ẹ mo rí mẹ́sẹ̀gì ẹ̀ bọ̀ kí máa sọ fún ẹ kí táyì tó bá tó wà ní ìjọba ẹgbẹ́ máa máa pè máa tẹ́ mẹ́sẹ̀gì sí. Yeah, I could take a drink as well. I didn't mind back home. I need to go. Okay. Um, the Fulani Ah. Are you are you okay? Ah, yeah, almost. Ah. Um, as if you are tipsy, Abby. Yeah, exactly. Exactly. Yeah, come on, let me help you to the car. Oh, yeah, no problem. ẹ eh, Bọ́lá what is the problem kí ló ṣe no tell me what is your problem because kí ni big deal ẹ eh? ó dẹ ṣe bí ọmọ kékeré gbà tó yẹ pé òkè ṣọmọ kékeré so what's the big deal. Rafi, o ti achieve eh, mi abi? Ah, but fi kò bá jẹun. Oh, need there. Kò yẹ kó jẹ́ mi. Ẹ jọ̀ọ́, ta ló yẹ kó jẹ́ because I don't understand. You are disappointed. Ṣé èmi gẹ́gẹ́ bí ọmọ ìyá ẹ̀ ṣé ìyá ló bí mi ni? Èmi àti ẹ family. Are we blood related? Like nǹkan tó normal ni láàárín ọkùnrin àti obìnrin, ló lè ṣẹlẹ̀. I like you. I went for you and I got you so that shouldn't be something out of the ordinary so ohun kan tó ṣẹlẹ̀ jẹ́ ká make better use of this opportunity just get it that I like you you too like me back and you know the promise you no regret it so what's the big deal. The big deal The big deal. Hey, <sighs> ẹ ọlá sórí àwọn about to pé Akíntọ́ni bá ní rìn ká má tọrọ bá mi sọ sórí ìkọta yẹ pè é sí bíi jẹ́ ká yẹ kó yẹ director ń complain gan ó pèyè ní personally òun ṣàlàyé fún mi ó tún bá ti fi ẹ́ sórí set oníwà kan máa fóun láwọn attitude gan èmi mo èdè ẹ kó yẹ pé kò yẹ pé bóyá òun fún latitude pé ó ní nǹkan tó ń ṣẹlẹ̀ handẹ tó dẹ̀ mọ ọlọ́ṣẹ́ wa yìí tí nǹkan bá ń ṣe wá a gbọ́dọ̀ máa gbé sára inú ká máa gbé sára ká máa fi ṣiṣẹ́ ó máa affect yẹ lórí set ọmọ tó ń rò láti jẹ́ ọjọ́ yìí èmi ń tẹnumọ́ fún ẹ pé ti ọ̀gẹ̀dẹ̀ ni o gbèsè gbẹ kan gba mélòó. gẹ́gẹ́ bí nǹkan tí kò ṣe sọ òótọ́ ni kódà mo wà ń bẹ̀ má yẹn ń complain pa ẹ̀ gan o even gan ó ti ń dá òtù ẹ̀ gan o tí orí nǹkan téèyàn bá ń rò ọmọ ìrònú yẹn a máa gbé máa gbé síbì kan ọ̀rọ̀ ṣẹ́ wà ó mọ̀rọ̀ acting tí wọ́n bá ti ní action báyìí ká ṣe gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ pé ìwọ àwọn fans ẹ̀ fẹ́ rí ẹ̀ o kàn ń dọ̀ o kàn ń dọ̀ torí ọ̀rọ̀ tí o tó kankan o wá gbé yẹn sórí o wá ní kó wá àti wá ronú òṣì kan torí ọ̀rọ̀ obìnrin lásán lásán. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe gan face fàkíá náà gbogbo nǹkan tí òwe ń sọ wá ta gbogbo ẹni mo gbọ́ táwọn bẹ́ẹ̀ lọ jù èmi náà máa ṣá láti àjọ jẹ́ kí àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí mi láti affect iṣẹ́ mi mo mọ̀ nígbà tí mo kàn mọ́ ni wípé bàbá ní tí àlọ́bá lọ bàbá ní àbọ̀ máa ń máa ń bọ̀ ní ọ̀pọ̀rọ̀ ọmọ ẹ̀ ìṣubú lásán torí pé màá tiẹ̀ fi jọ ní nǹkan papọ̀ yẹn. a ní o máa padà bẹ́ẹ̀ yẹn ojú lásán kò ṣojú lásán fi gbogbo bẹ̀ yẹn lẹ̀. ó dẹ̀ ti ṣẹlẹ̀ nìyẹn gbàgbéjàre ogun ní ogun kọ́ àjọ gbádùn ara yín nìyà. màá bá a lè tọ̀ sọ màá tẹ̀ láti àjọ sí. ẹ wàá pè wọ́n nà wọ́n ẹ máa jọ soft. ẹ wọ ẹjọ́ kí èmi jẹ́ ti lọ sílé. Eh, kò sí wàhálà. màá dẹ̀ máa ríra àá sọ̀rọ̀ lórí fóònù. Did you actually bang the phone on me? Well, listen, mo ṣe fẹ́ mọ̀ ni. Mo ṣe torí gbogbo rádàrádà to sọ́kalẹ̀ ń ṣe yìí tí wàá lọ ṣe avoid calls mi látọjọ́ ọjọ́ ìyá mi. Now, jẹ́ kí mi make for kan clear fún ẹ. Ṣórí gbogbo nǹkan tó sọ́kalẹ̀ yẹn all that rubbish you just said now kò lè possible. No, báwo la ṣe ń ṣe as in uh, who does that? Ó dàbí kò fi kò fi oyin kò fi tọmọ kékeré lẹ́nu wò wọ́n á sọ pé o fẹ́ fún mọ́ o fẹ́ withdraw like nǹkan tó ti fi tọ́ mi lẹ́nu wò now you want to withdraw is that even possible. ó jẹ́ kí n sọ fún ẹ sórí eré àníyàn tàbẹ̀rẹ̀ yìí o ò lè sọ pé ò ṣe mọ́ ọ̀n ti gbà tẹ́lẹ̀ sọ pé ó sún mi àti jọ bẹ̀rẹ̀ ẹ̀ lọ kò lè sún ẹ láéláé. torí náà bọ̀dì tó lè gbà kàtà lọ́wọ́ akitì kò sí ẹni bọ̀dì tó lè gbalé bàbá ọmọ lọ́wọ́ ọmọ so it's not possible so kò lọ get that into your thick skull so gbogbo ara tó ń sọ yẹn or for your pocket like we are in this together until I said I'm done me why me say if I done like I like it and I'm enjoying it Just ti gbọ́ rubbish. Ah, hey, imagine the infantry. Òfòní kò ṣe mí. Mo rò pé bọ̀bọ̀ tó ń pè lọ́la yẹn ṣé mo pé bọ̀bọ̀ yẹn dára ṣá. Bọ̀bọ̀ yẹn dára o. Lẹ́yìn ìgbà tó ti jẹ́ kí n tọ́ ní ewu tán tóun náà dẹ̀ ti bó ṣe rí olúwa sọ fún mi fún òun ò ṣe mọ́ ọ̀sán kò rú ló bẹ̀rẹ̀ sí fún mi ní attitude màá pé kò ní gbé má tẹ̀ tún wà lọ́gán ń ṣe lóyìn náà mi ló ń sá fún mi ẹ wọ́n wá fẹ́ ṣe bàbá rẹ̀ sọ pé wọ́n interested mọ́ jọ ń bọ́lá tí ń ṣe rú ẹ̀. ẹyin kí la wá fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ ìbáyìí. a ní láti wá nǹkan ṣe sọ̀rọ̀ because as it is I don't even know what to do because I'm going bonkers mi ò lè sùn mi ò lè concentrate ẹ ibẹ̀ lọkọ̀ mi kàn kún wẹ́lẹ́wẹ́lẹ́ mi mọ́rú stupid love yìí. ẹ o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sórí ọmọ náà òun lèèyàn máa rán sínú. ẹni tó bá dẹ̀ máa jẹ inú àpáta kò ní wọnú akéènì o ṣé o rántí pípa tàbí ọkọ mú bọ̀bọ̀ yìí ó níyàn tá a rán sí which is ìyàwó ẹ̀ that same ìyàwó la tún máa wá rán padà ó ti mọ̀ nǹkan tẹ́mi wò bóyá kò invite ẹ̀ wá kò wá threaten ẹ̀ ṣé wọ́n dẹ́sẹ̀ nǹkan tẹ́mi sọ kò ṣẹ̀rù bá kò kí fún pé kíníkan kíníkan tó bá fi lé bẹ́ẹ̀ ṣe kíníkan kíníkan nǹkan tó máa ṣe fún tó bá dáyà tẹ́rù bá bà á mọ̀ ọ́ ìgbà mélòó mélòó lára ẹ̀ ó máa gbọ́ sí ẹlẹ́nu ah, ah, ó máa gbọ́ sí ẹlẹ́nu that's a good idea o àmọ́ kó yà tètè gbọ́n ni o kó tètè gbọ́n ni because ah, five hundred k. fún ọ ṣe tó wàá wà wà ah, just like that just like that. wọ́n sọ pé wọ́n ò ṣe mọ́ ẹ máa máa threatening ẹ bóyá kí n lè wá bọ̀ ni bóyá kí n fi threatening ẹ ni bóyá kí ah, ìbọn bá wo o ti ń go too far ju mi ò fẹ́ yẹn o kí ló lè tó yẹn mélòó la rí tó bá fi lè ẹnu lásán tó bá ranjú mọ́ lásán tó fẹjú tó ranjú mọ́ lásán gan-an ó máa gbọ́ sí ẹlẹ́nu o mi ò fẹ́ yẹn o mi ò fẹ́ rọ̀ bùn rárá mi gbà yẹn rárá mi fẹ́ ó mhm, bẹ́tà jẹ́ ká ṣe bí mo ṣe sọ yẹn wọ́n dẹ̀ di pé ó máa work. òfò ọ̀nà làbúrò máa lò fún oṣù kára ilé ti ní wàhálà ọ̀rọ̀ lẹ́jọ́ kò sọ̀rọ̀ tó fọ́ fọ́pọ́n ara ìbalẹ̀ kò sọ̀rọ̀. So I called you here because of our unfinished business. Um, mo notice pé business wà láàrin mi àti ẹ̀ it's not going as planned so I, I don't know what's happening. ah Emma, má bínú madam um, èmi um, náà understand yín dáadáa because um, tí mo bá rántí dáadáa ẹ gbéṣẹ́ fún mi mo dẹ̀ fi pé mo ti ṣiṣẹ́ yẹn fún so I don't really understand what you're talking about. Eh, o ṣe ń gbà yẹn wọn ò sọ fún mi pé ṣe ló máa kú sọ́nà how. ẹ ẹ for real ọlá wà á tẹ̀ ń ti You know? ó ń ṣe bí mo ṣe expect but all of a sudden he's trying to ignore me he's trying to avoid me he's trying to distance himself from me which shouldn't be so and eh, mo dẹ̀ wo pé mi understand nǹkan tó ṣẹlẹ̀ mo ṣe ní kí n pè pé you know I don't understand you this business is not meant to die like this. ẹ eh, but madam ẹ jọ tó yọ lọrun ẹ mo fẹ́ kẹ́ jẹ́ ká gbọ́ra wa dáadáa because tẹ́ bá wò dáadáa nígbà tí ẹ gbé business yẹn fún mi mo feel pé mo ṣe bẹ́ẹ̀ ṣe sọ pé kí n ṣe mo bá a sọ̀rọ̀ ó dẹ̀ gbọ́ ó dẹ̀ attend sí yín dáadáa so ìgbà tí ó dẹ̀ wá attend sí yín mọ́ ń bó ṣe ń ignore yín mi mọ nǹkan tó ṣẹlẹ̀ láàárín ẹ̀yin méjèèjì so and I don't think that should be my business. of course it's your business tí iṣẹ́ tó bá ṣe tó o bá ṣe parí bẹ́kẹ́rẹ́bẹ́ kọ́ ló níṣẹ́ náà ẹni tó bá ṣe dópin la máa yìn. ẹ bọ̀ tẹ́yìn gan-an explain láti lè pé contract yìí pé lifetime ni. àti ìgbà kí ṣe lifetime ìlànà should like I don't know, it should be a long term thing. This one is too short for my liking. Like a leadership are interested. I need this thing to still continue. So you need to do something about it. Ah. Okay. Um tó bá jẹ́ ene eh mi ò rò pé mi máa lè assist yín ní area yẹn. Mo ti gbìyànjú tèmi, mo ti ṣe wọn tí mo lè ṣe. In fact, tó bá jẹ́ pé mo ti mọ̀ pé ọ̀rọ̀ báyìí lè pè mí fún gan ni, mi ò rò pé máa waste precious time mi láti wá bá yín bí because mo ní nǹkan tó wà important tí mo fẹ́ ṣe i'm sorry um, bóyá kẹ tún try láti máa pè é sí àbí kẹ ṣàmùbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ work things out láàrin ara ẹ̀ i've done my best and i have to be there. you don't tell me you are trying to walk away from me. actually i'm uh, about to take my leave. no you wouldn't no you wouldn't dare sori to bá try láti move an inch like to bá try láti move ẹsẹ̀ kó ń bẹ̀yẹn. I swear everything to wà láàrin mi àti ẹlọ́lá Mama. So tó ṣọlá nìpọ̀ every other person tó bá interested ló Mama. babe I paid you mo dẹ̀ ní receipt for wetin mo sọ fún everything is documented I am going to blow your cover so don't try me. well madam suit yourself. Excuse me. Hey. What just happened? Did she just walk out on me? Oh no, she didn't. Ah no, my mama, mama, bati get jeke. Ah. Hey, only baby in Josha. Okay, no, no. Oh, oh, five later. Oh, eh, four, five minutes. I want the last one. Oh, I hear, I hear them about Jenny. Ah, I can't make five minutes. Just like that. ṣé gbogbo eré tó lè náà ni no sọ fún mi no please kò answer question kí ló tó ń sá fún mi kí ló tó ń ignore call mi. jọ mo ti true pẹ̀lú ẹ please mo fọlọ́ ń bẹ ẹ ni ó ṣe máa lọ́nu rẹ kò jẹ́ kí mi náà máa lọ́nu rẹ eh, why are you doing this. jọ mo bẹ ẹ yọrí gbogbo ẹjọ́ wèrè tó ń jáde lẹ́nu ẹ gbogbo ọ̀rọ̀ wèrè tó jáde lẹ́nu ẹ fẹ́ mọ̀ pé bullshit ni baba ńlá bullshit sorry èmi ni mo ní ẹ like i own you do you understand and mo fẹ́ kó mọ̀ wípé mo ò tí ready fún ẹni o tí bá ready láti mú ẹ̀ bá abẹ́ ẹsẹ̀ mi ló wà ṣùgbọ́n ṣó expect pé mo lè wá double cross ẹ̀ mọ́ bíbá ẹ̀ gbogbo nǹkan tó máa ṣe gbogbo ìrìn ẹni mo mọ̀ gbogbo itinerary ẹ̀ pátápátá gbogbo schedule ẹni mo mọ̀ so ẹgbẹ̀rún Samuel kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́ when i'm ready for you i will come for you meanwhile mo are better friend i better kò gbà fọ́ ga. okay we shall see. ẹ̀gbọ́n gẹ́gẹ́ bá yẹn sọ̀rọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà yorùbá bọ̀ wọ́n pòwe wọ́n ní olóore ẹni kànlẹ̀kùn aláàánú ṣe nítorí rẹ̀ gùn ṣáwa náà ní dúpẹ́ ni torí tá a bá dúpẹ́ wọn náà ṣe kí ni á gbàgbé rẹ̀ gùn ṣe rí ọmọbìnrin yẹn ó ti ń try ó dẹ̀ ti ń make effort láti rí i pé alice ẹ kẹ́ padà sí normal kẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn ṣe tẹ́lẹ̀ bọ́n gbogbo effort yẹn fẹ́ máa kó dànù kò yẹ kó rí bẹ́ẹ̀ gbọ́n àbí kí ló ń ṣẹlẹ̀ gangan náà. Um, sori o ṣe kó bóyá mi ò gbọ́ ẹ èmi náà mọ nǹkan tí mò ń ṣe ṣùgbọ́n yorùbá bọ̀ wọ́n ní kó tó bá gbìyàn ṣubú lálàkọ́kọ́ kó gbọ́dọ̀ gbìyàn ṣubú lẹ́lẹ́ǹkejì ah, eh, díò tí tí mò ń ṣe gbogbo iṣẹ́ ni mò ń ṣe mo gbọ́dọ̀ wà very very careful hmm. nítorí pé àríkọ́ṣe ni mí fún gbogbo àwọn èèyàn nǹkan tí n bá ṣe òun làwọn èèyàn ń wò nítorí ẹ̀ mo gbọ́dọ̀ máa ṣọ́ra ní gbogbo ìwà ní ìrìn ní ìṣesí mi mi fẹ́ káwọn èèyàn máa sọ pé ṣetán wo bí agbọ́mọ̀ ah, kan tí mò ń ṣe gbogbo tí mò ń sọ yìí irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí mi orí yìí. ìfẹ́ mi. ayọ̀ mi. mo ṣẹ̀ṣẹ̀ wá gbà nísìnyí pé kádàrá lọ́lọ́run fi ẹ́ ṣe sínú ayé mi and kádàrá rere ni torí pé ayọ̀ ló jẹ́ sínú ayé mi látìgbà tèmi àti ẹ̀ ti jọ múra torí àtìgbà tó ti wọnú ilé ayé mi ò fijọ́ kan bà mí nínú jẹ́ rí gbogbo nǹkan tó máa múnú mi dùn pátápátá gbogbo ẹ̀ ló ń ṣe fún mi gbogbo nǹkan tí n bá fẹ́ pátápátá ló máa ń bá mi fẹ́ gbogbo nǹkan tí n bá kọ̀ ó máa ń bá mi kọ̀ ah, ọkùnrin bíi tiẹ̀ ṣọ̀hún tọkọ ẹni bá dà kárí ó dá lọ́mọkùnrin ó ṣe. wọ́n á máa wo èmi náà kọ ọlọ́run ni ká dúpẹ́ lọ́wọ́ etí tí ò jẹ́ kí fìlà wọ́ ká wá dúpẹ́ lọ́wọ́ èjìká tí ò jẹ́ kí èwù bọ́ lọ́rùn orí tó o bá gbọ́ ṣe mú mi bí mo ṣe nífẹ̀ẹ́ tó ò lè kọsẹ̀ tí n bá rí ẹ mi ń lè sùn tí n bá rí ẹ mi ò lè jẹ mi ò lè mu gbogbo mi lè dá kankan ṣe ìfẹ́ lọ́kàn mi ó dàbí ẹyin inú àpáta ni kò mọ bó ṣe máa ń kán ròdòdò bẹ́ẹ̀ ni fẹ́ ṣeré lọ́kàn mi I love you so much. I love you too, baby. bó ló lọ no wẹ event to yẹ kí n lọ mo ti sọ fún yín pé kò wọ́n mi lọ mọ́ because báwọn pípọ̀ yẹn ṣe ń ṣe kò tẹ́ mi lára. ok mo kò fẹ́ lọ ṣe shopping fún yín ni. i knew it oh baby thank you. ẹ̀rọ sàn kan wo pé àwọn nǹkan tó ní lọ́tún lọ́sìn o ti list ẹ sílẹ̀ mi kò nífẹ̀ẹ́ tó yẹ pé tó máa débẹ̀ lọ́jọ́ máa wò pé àwọn ní àwọn nídìí kan báyìí kò ti rú gbogbo kò ti list ẹ síbẹ̀ tó bá ti débẹ̀ just hmm. ọ̀pẹ. pé a rí àwọn ọkùnrin tó jẹ́ pé tó bá ní nǹkan hundred <laughs> ká ní bíi hundred million tó bá fi one million nínú ẹ̀ bá obìnrin ṣeré wọ́n á máa gun gàràgàrà bíi pé kò sí nǹkan táwọn ò ti ṣe fún tán hmm. bó ti wọ̀ káti ẹ̀ sọ pé o ò ní púpọ̀ ṣùgbọ́n gbogbo nǹkan tó ní pátápátá gbogbo ẹ̀ ló fi ń kẹ́mi tó fi ń kẹ́mi hmm. ọkọ nìyẹn ọkọ alálùbáríkà dé nìyẹn thank you for being a part of my life i love you baby. Oh, thank you very much. Mo dúpẹ́ gan in fact actually wúrà sísan tó yẹ ṣe fún mi kí nǹkan bá a sọ fún mi pé bóyá o lè ṣe fún mi but, máa ń bèèrè ọkọ tí mi dọ̀ yìí tí mo appreciate o mo dúpẹ́ gan ṣùgbọ́n ọlọ́run wà mí lọ wọ́n ẹ lọ orí àwọn yorùbá ló bọ̀ wọ́n ní àbòdì tọlọ́kùn àbòdì tọlọ́sà wọ́n nílò olókùn kan kò gbẹ agbára ọlọ́run àbò rẹ̀ gbẹ ṣùgbọ́n. ìwọ ọkàn but mo fẹ́ kó mọ nǹkan kan mi ì ṣe anything fún ẹ gbogbo nǹkan tí n bá ṣe pátápátá tó bá rò pé òun mo ṣe fún ara mi mo ṣe fún. síbẹ̀síbẹ̀ náà yìí kan yorùbá náà ló túbọ̀ tán ní tẹ̀sìn bá ń dá ni a máa ń tóògùn ni. and uh, once man fall does not mean it won't rise again. nǹkan tó ṣe lè dáa ṣe rí ẹ̀gbọ́n èṣù ẹyọ kan téèyàn ti mọ̀ ó sàn ju gbáńgẹ́lì téèyàn ti rírì lọ ṣẹ́rí the best ni pé ẹ jẹ́ ká tún kí ní ìṣe káwọ́ tó ṣe máa dáa but I believe pé dídùn lọ́sàn-án máa sọ. 我自己来撒。哦，你真送，姐真送我个。嗯。嗯。 sí ẹ ni mo ṣe é mo lè ṣe sẹ́lẹ̀dẹ́ ṣùgbọ́n mo fi àsìkò yìí tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ bí ẹ lè dáríjì mi torí pé mo ti gbé títí títí tí mi rí gbé mi ò lè sùn I can't do anything tí bá ti rántí àwọn kan yìí débi kó ti ń affect mi gan níbi iṣẹ́ mi ṣùgbọ́n tí ọ̀rọ̀ fèyí òun tí nǹkan tí ó ní promise lọ́jọ́ kìíní àná ni pé yàtọ̀ I don't even know mi ò mọ̀ bí ó lo nǹkan fún mi ni títí débi pé èmi àti ẹ̀ tàbí jọ ní nǹkan wà pọ̀. Hmm láti ìgbà tí nǹkan yìí ti wá ṣẹlẹ̀ tèmi mi lè purọ́ fún ẹ mi wá òkè àtọ́ àti sọ fún ẹ jẹ́ ìròyìn fún mi nítorí ìfẹ́ tí mo dé ní sí ẹ mo ṣe ní kí ṣàlàyé fún ẹ bóyá wàá lè dárí jì mí please. ó hmm. ń ṣinú. ọ̀la. Hmm so ìwọ àti arábìnrin yẹn padà ní nǹkan papọ̀. I'm sorry. wá ọlọ́run ló sọ pé irú ọjọ́ ìní máa wáyé bóyá kémi náà kí n kúkú fi opportunity kí n fi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi. sórí lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí púpọ̀ nínú ẹ̀ ẹbí mi ni reason tí mi ò ṣe ní lè bínú sí ẹ lọ títí òun ni pé àfọwọ́fà mi ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátápátá mo dẹ̀ ti mẹ̀bi mi lẹ́bi mo rántí wípé nígbà tí wúmà ìkọ́kọ́ dé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó bá ẹ sọ̀rọ̀ yìí ó yarí ó sọ pé ó ṣe láti inú ọkàn ẹ wá èmi fúnra mi mọ̀ wípé o ò fẹ́ ṣe o ò ní interest èmi ni mo push ẹ títí títí tó fi ṣe èmi ni mò ń pa wájú tí mò ń gbẹ̀yìn tí mò ń bẹ́ẹ̀ lọ́sàn-án tí mò ń bẹ́ẹ̀ lóru ìpè kò fún woman ní audience ibi tèmi ti wá jẹ̀bi ọ̀rọ̀ eré sórí ẹ̀bẹ̀ tèmi náà ń bẹ̀ lọ́jọ́ kìíní àná kò kí ń ṣẹ̀bẹ̀ lásán o ìtorí pé mo ti gba owó lọ́wọ́ arábìnrin. bẹ́ẹ̀ she gave me a check of five hundred thousand naira ìpè kí ìwà àti òun kẹkàn lè jọ máa sọ̀rọ̀ lásán kẹjọ ọjọ́ rẹ̀ èmi ò mọ̀ pé ibi tó máa já sí rèé orí ọlọ́run rè mí pé òun ni mo ṣe wá ń bẹ̀ ẹ́ yẹn ìpè kò ṣe tiẹ̀ láì mọ̀ wípé òun fún rẹ̀ gangan ó ní ìka tó fẹ́ ṣe nínú ṣó wá o at this point ọlọ́run ti bá mi ṣe owó tó fún mi lọ́jọ́ náà lọ́hùn ó wà lákàntì mi dìtì mi ò fọwọ́ kàn mo ṣe ń ronú nǹkan tá a lè fi ṣe ni kó tó di pé gbogbo wàhálà ìwà ṣẹlẹ̀ tí n bá ti ṣetán màá lọ sí ìdòwú ẹ̀ padà sí mi fẹ́ bá wọn ní nǹkan kan pọ̀ mọ́ láyé kó dé jáwọ́ lórọ̀ ọkọ mi ní jọ tó yọ lọ má bínú sí mi lọ dáríjì mi èmi ò látọkàn mi mo dáríjì. níwọ̀n bá tí o ti yànda kó dáríjì mi èmi náà ti dáríjì ẹ̀ hmm, nǹkan ẹ̀kan tó kọ̀ kò ní wípé kí a má jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ láàrin wa mọ́. láyé láyé irú ò lè wáyé mọ́ láéláé. Ah, ká má gbèsè láyé láàrin wa nípa ti owó tí o sọ pé o fẹ́ dá padà o lè possible àná o lè possible. ká má dá padà bẹ́ẹ̀ <laughs> ṣé pé ọ̀n dárò ẹ̀ padà. ìtọ́ mà ni a jẹ́ pé nǹkan tó jẹ lóyún nìyẹn. ẹ̀sàlẹ̀. so ẹ̀ẹ̀kan tó jẹ yẹn mm-hmm. kó fi five hundred thousand di. olówó ẹ̀jọ̀ sùn. <laughs> <laughs> ọkọ mi ò tọ́ ló dẹ̀ sọ ẹ̀kọ́ sábà dáwó padà fún un ó jẹ lọ nìyẹn ó máa rò pé ó yí sí bẹ́ẹ̀ ni tó lè rẹ lọ ah, òun náà tiẹ̀ lè jẹ lọ báyẹn star dùn kan ni ó tún wọ́n. mo kẹ́ pé respect tí wọ́n ṣe láti ẹ̀kọ́ ṣùkọ́ ẹ̀kọ́ ti dé. ní sùn àpò tí wàrà ṣọdẹ kò kí lọ́wọ́ yẹmi sẹ́ ní àtúwà tí mo gbẹ̀ fún wa lọ. no ọlọ́mọ yóò ní sẹ́ǹsì sẹ́. ẹ jọ̀ọ́ mà ẹ má bínú ẹ supermarket ọtún ti lọ ra kan èmi ò rí bẹ́ẹ̀ ni wọn tún rìn lọ sọnù òkèlè òkun rí náà. mo ṣe ìkọ̀tọ̀ sọ ẹ̀ṣọ́ mi tẹ̀. ní ọ̀rọ̀ rádà àdàtọ̀ sọ lẹ́gbẹ̀ẹ́ sì jọ sí mẹ́kẹ́rì sẹ́ẹ̀sì tù ú wọn ò ní jẹ́ ìdájà àjọ ìdáwọ́sọ̀ bí ọ̀dẹ̀. It's okay. It's okay. Stop there now. What's up with you? Take care. Someone you only respect. ìgbà tí màá fi ṣe account tán táìmù ti lọ mi lọ sí báńkì. mo ní kí n wá kí ìpòwé sí ọ́fíìsì the monday láti the monday first ten màá deposit ẹ̀ sí báńkì. ah it's okay gbèsè ibi tó máa ń gbèsè náà. gbogbo àwọn àtẹ̀dá àsìkò yẹn kọ gbogbo náà ti lọ really. yes. ah táìmù ti lọ gan o. ẹ eh, táìmù ti lọ. kí ni àwọn akẹ́kọ̀ọ́ mi lẹ́yìn. all right kò sí wàhálà. all right all right. okay. okay. okay. okay. okay. okay. okay madam ejò tún yọ lọ́hùn bí bí mo bówó ìṣe ìpòrá kò yé mi ibi báyìí ni mo gbé e sí ní ọjọ́ friday kó tó di pé mo lọ. so nǹkan tó ń sọ fún mi ni pé èmi ni wọ́n jí owó yẹn nìyẹn. ah rárá mi ò sọ bẹ́ẹ̀. o oh, ok ó dà pé owó ti wá ní ẹsẹ̀ ó dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní rìn àbí. ah irọ́ nǹkan tí mò ń ṣe lálàyé ni pé ibi tẹ́ni kí n gbówó ìsìn ni mo gbé sí mi ìdẹ̀ṣẹ̀ máa wá tọ́jú owó sí ibẹ̀ kò ń ṣe kíní kò ń ṣe kejì ah. àìmọye ìgbà ni mo ti máa gbówó síbẹ̀ tí ò dẹ̀kun rárí mi ì mọ nǹkan tó ṣẹlẹ̀. ti ẹ kọ́ mẹ́ẹ̀ ò ní jẹ́wọ́ ẹ wọlé ẹ wọlé very good thank you òun ni ẹ ti fẹ́ wá mú mi. ẹ pọ̀ ọlọ́pàá ah, ìjọ tó rọ lọ́rọ̀ yóò ti lè tó iye jọ mí mọ́ kókó. tó bá dé police station wà ló máa sọ ohun tó bá rí nípa ẹ nílẹ̀ let's go. ètò ètò ìpọkọ mi ẹjọ tó ń tẹ. àná nínú ẹ ah, nílẹ̀ ìdájú pé anybody tẹ bá dé ọ́fíìsì wa ẹ lè pe whatever tẹ bá fẹ́ pè. ọ̀gá ọlọ́pàá ẹ jọ nítorí Ọlọ́run ẹ ṣe iṣẹ́ yín bí iṣẹ́ ni o ẹ ṣe iṣẹ́ yín bí iṣẹ́ ni o kó jẹ́wọ́ ni o. ẹ má wọlé má wọlé thank you. ìwọ kàn pé ṣe gan. Ah! Ah! àwọn èèyàn máa burú o àwọn èèyàn máa burú o tí owó lẹ́sẹ̀ o ti àtẹ́jọ́ ló wọlé tó wá gbé mi tó lọ nonsense wàá jẹ́wọ́ by fire by force. kí lorúkọ ti yín. àríkẹ́ lorúkọ mi sà. àríkẹ́ lorúkọ yín investigation táwa ṣe níbi ni pé kí lè rí sí ọ̀rọ̀ tó ń pè lọ ní kọ́ńpìnì. mi mọ kókó nípa ọ̀rọ̀ owó tèmi ni wípé kí n tajà kí n dẹ̀ owó lọ sí fún máníjà mi mọ anything nípa ọ̀rọ̀ owó. ok ọjọ́ tí supervisor tó gbé two million yẹn lọ fún máníjà ṣó wà ní kọ́ńpìnì lọ́jọ́ yẹn àbó sí níbí. à rárá o mi wá síbi iṣẹ́. ẹ sísà bọ̀ wọ́n ní ọjọ́ tí owó sọ ọ̀nùpẹ́ yìí náà wà ní duty lọ́jọ́ yẹn. à rárá o ibi iṣẹ́ wa two day on one day off ni mi wá ibi iṣẹ́ ń jọyàn rárá ok wá tábà tún ní investigation mi àtúmọ̀dọ́dọ̀ yìí. orí ìyá mi ò ṣe é o ah! ọlọ́pàá irọ́ kò sígbà tí ìrìn fi ṣe ilé ìlà. ọlá kí ni nǹkan tá a fẹ́ ṣe báyìí mi mọ nǹkan kan nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọlọ́run bá rí inú mi mi mọ ìgbà tí ò ṣe pé mo ṣe ń gbowó lọ sí báńkì ìpẹ́ni tó ṣe wélé fún mi torí ọ̀lọ́ kí ni màá ṣe báyìí mo ti sọ sọ sọ fún àwọn pípọ̀ ìwọ̀n gbà mí gbọ́. kí ló ń sọ lẹ́nu ṣé èèyàn á ní igi nínú ọgbà ni á ní òun gbìn sórí ẹ̀ I know you very well I know that you can do it mo mọ̀ pé òun ò lè gbé owó yẹn mo mọ̀ ẹ́ nǹkan ẹ̀kọ́ tí mo kàn wọ́n ni pé gbogbo nǹkan tó ṣókùnkùn níwájú àwọn ẹ̀dá kedere báyìí níwájú Ọlọ́run ṣùgbọ́n mo mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ níbi kan mo dẹ̀ mọ̀ pé lágbára ti ọlọ́run ọlọ́run á fojú àṣejẹ hàn kọ ẹ̀kọ́ tó kàn dún mi jù bó ṣe wà mí but I like it I miss you a lot I miss you. ten minutes mo fún yín tiwa òkè ǹjẹ́ yàtọ̀ wà nínú verification tá a ti ń bábọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí kò sí yàtọ̀ rárá. ọ̀gá mo mọ̀ pé tí wàá sọ fún yẹn lè má fẹ́ bẹ́lẹ̀ fún ṣùgbọ́n mo kàn máa bẹ̀ inú máa rọ̀ yín ẹ gbìyànjú ẹ continue nínú investigation yìí ẹ máa rí pé nígbẹ̀yìn get your everything out of the way. Um, you are free, you are free, you fún láyé. You are free. Let's move out. Um, madam ṣé pẹ̀lú gbogbo àtúntòun wa ẹ̀sìn ẹ̀ ní ìwọ̀n tẹ́lẹ̀ sí lórí ọ̀rọ̀ ọkọ yín ló tún wà yìí mo rò wípé ṣẹ́ràn ṣẹ́ràn ó lẹ́yìn tí máa ń jẹ́wọ́ fún ni ibolugbo ìsì kan ṣàlàyé fún mi káde fi ẹlẹ kó máa lọ. ìmọ̀ mo ti jẹ́wọ́ nǹkan tí mo mọ̀ náà ni mo ti sọ mi ìmọ̀ ibi tó wà. ó dẹ̀ ní àìdí àkànkàn bóyá o tiẹ̀ ríyàn kankan tó tiẹ̀ lè sọ fún wa pé ká tiẹ̀ lọ tún yí ara ẹ̀ wò dáadáa bójú mọ̀ ń pa owó yìí. ìrọ̀ mi sí ọ̀gọ̀gọ̀ mi lẹ́ni tí mò ń ṣọ́. ok don't worry mo mọ̀ pé báyìí táǹtì máa dì pẹ̀lú ẹ̀ wà á ṣàlàyé wà á jẹ́wọ́. ẹ ah. o eh, jẹ gbèsè. sergeant. Ah, ó dára o lọ́ọ̀ṣẹ́ lórí o. ẹ jọ̀ọ́ kí lẹ ṣe porúkọ yín lẹ́ǹkan náà. Yínká ni. ẹ jọ̀ọ́ ǹjẹ́ lè ṣàlàyé lórí ọ̀rọ̀ owó tí wọ́n jí ní ọ̀dọ̀ yín bíbáyìí fún wa. èyí ni ìmọ̀ tó ṣẹlẹ̀ mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ọwọ́ owó yẹn báyìí lẹ́yìn ká tepo ká dẹ̀ lọ mi ò mọ̀ kankan ìjọ. àwọn àgbàdẹ́bọ̀ wọ́n ní ìmọ̀ ìjàgbá má ṣe kéré sí i. ó nígbàgbọ́ pé ó yẹ kẹ́ ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ̀lé fún backup bóyá ẹ ti rẹ́ni tó rìnrìn tó yẹ kó rìn bí tàbí láàárín àwọn òṣìṣẹ́ yín tó lè help gbogbo investigation tá à ń ṣe ń bí. ẹ wo èmi ò ná ìdí àkọ́kàn o mi dẹ̀ mẹ́ni tó gbowó nítorí pé àwa táwọn àmì báyìí ti tẹ pọ́ńbí ká lọ ṣàkáǹtì kólúkálùkù máa lọ ni àdáni àwọn tó kù táwọn kan bá wá lè àwọn kan ò ní wá lọ́la bá ṣe máa ń ṣìftì ẹ̀ síra wọn nìyẹn ẹ wo ẹjọ́ torí lọ mi ìmọ̀ kankan o mi ìmọ̀ kankan. wá ẹ sọ pé ẹ rí nǹkan kan tó tẹlẹ fún wa tó lè fún investigation wa support. mi ò rí o mi lè parọ́ mi. ẹ ẹ mọ̀ kan ẹ má jẹ́ kí ẹrù bá yín a láti wá gbé yín lọ kó ń bí báyìí kẹ́kọ̀ọ́ bóyá ẹ rí àwọn kankan tẹ̀kàn lè sọ fún ẹni báyìí ni mo suspect káàdẹ̀ tún béèrè lọ́wọ́ tiẹ̀ náà ní nǹkan kan tá a fẹ́ ṣe pẹ̀lú yín. ẹ wo ó tọ́ ni bó ti yín ọlọ́pàá ọ̀rọ̀ yín bó ṣe máa ń ṣe nìyẹn à àyà mi tiẹ̀ ń já ẹ mi mọ nǹkan kan pa ẹ̀ ṣàánú mi mi mọ nǹkan kan. epo yìí mo fẹ́ rí. o gba change. ọ̀rẹ́ báwo ni ṣáájú wá lọ́dọ̀ ẹ̀. mo ní kẹ́mi náà wá béèrè ni o sọ́jà ń ṣá prápra. kò ṣá kankan mo ṣẹ̀ṣẹ̀ sanwó ní látàárọ̀. ṣebí wọ́n ti ẹ̀ ta díẹ̀ èmi ò rí kọ́bọ̀ pa látàárọ̀ báyìí. ó ga ọ́ làwọn kò ṣàánú wa. bí o bá ṣe ń pa àwọn olórí burúkú àwọn olòṣì àwọn tó yẹ pé aláàárọ̀ bá ní kó dáa fún wa aláàlẹ́ òní jẹ́ ó yẹ àwọn olórí burúkú àwọn wèrè náà ní kú síbi tá a sọ wọ́n wà torí burúkú máa jẹ́ sí wọn ló dé ọlọ́pàá ẹ̀wọ̀n ń tèpè tọ́lẹ̀tì ni mo wà tí mo ti ń gbọ́ tẹ̀ ń ṣépè ńláńláńlá kí ló kí ló fẹ́ pè ṣé kò sọ pé ọmọ kan tó ń ṣẹlẹ̀ ni ọ̀rọ̀ tá àmọ́ wọn tá àmẹsẹ̀ ẹ́ wọ́n dẹ̀ wá gbélé wa lórí iléeṣẹ́ yìí ń wo ẹ̀mí mi báyìí òkè báyìí ló wà tí wọ́n ti ráwọn ọlọ́pàá yẹn bá tí ti ń bọ̀ báyìí sórí vp mi báyìí ó ti rise sórí àti rówó ọ̀kadà gan lọlé ńgbà mi máa ń tọrọ owó mọ́tò ń bọ́ stop mi. ẹ abóòrí ṣe ń jìyà ṣé bí kan ní wàhánà ṣá ló máa gbowó yẹn átùrọ ẹni ò kí ń wọbẹ̀ àbí wọ́n wọbẹ̀. mo rò pé àǹjọ́nú kan kò lè wọlé kó lọ gbé owó tí ò bá ṣe pé àwọn olórí burúkú àwọn torí torí wọ́n sì dàgbọ̀dẹ̀ dànù tó ń fi tiwọn kó bá tèmi. lẹ́yìn tèmi nìkan tó dẹ̀ ń wọbẹ̀ tèmi ò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa wọbẹ̀ ẹ́ kò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa gbowó síbẹ̀ kó tó di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ àlọ́ gbowó wọn wá ní káwọn máa jìyà sálárì àrígbà ẹ́ akọ̀ǹgbábíṣà kan débi mọ́núṣá olúwo ọmọ aṣọ̀fọ̀ ni o orí burúkú máa bá wọn ni o tó ta lọ́rọ̀ bá ní kó da fún ọlọ́sọ̀rọ̀ ní kó da fún o tírélà máa kọlù ni ó dẹ̀ máa kú dànù ni torí mi ìmọ̀wọ́ mi ìmẹsẹ̀. ẹ wo a máa rí lágbára Ọlọ́run yìí pé ìsìpọ̀ jù mí gbogbo wa náà a mọ̀ pé bí ẹ rí látàrí mi tẹ́ pé ọwọ́ mi ti máa gà fowó báyìí ni wọ́n bá nǹkan tí mo pa náà lélẹ̀ lágbára Ọlọ́run a máa rí. ẹ wo ní fẹ́ rà ó bá mi máa fi tẹ̀lé kó fún aṣọ aláàbò tó bá bọ́ sí ló bá ń wọlé o. má bẹ̀ fà wọlé. irọ́ ilé iṣẹ́ yìí ìgbà tí mo wọ bíbá ìmọ̀dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi pé mo ríṣẹ́ yìí. kí ló ṣẹlẹ̀ just kí ni ìtumọ̀ kí ni problem ẹ̀ kí ló ṣẹlẹ̀ fún nǹkan nǹkan bí ojú mi what's the matter. ẹjọ́ ọkọ tó ṣẹlẹ̀ ní pé ẹ sọ fún mi kí n kọ́ ló lọ sọ fún mi kí n máa. Okay, go ahead, mo ń bọ̀. Àìmọ̀, owó yẹn, owó tá a wá yẹn. Hang on, owó oh. So go ahead, mo bọ̀ now. náà. Ibi tí mo sọ pé àti tèmi ń gbé yẹn, ìyá àti tèmi ń gbé yẹn. Nǹkan tó ń tọ́lá ti sọ fún mi sí ni pé owó tèmi ń jìyà torí ẹ̀ báyìí báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí tí òṣìṣẹ́ kò mọ Ah, ah, oh, okay okay okay i'm going okay mo ń gbọ́ ẹ kí ló bye. actually orí pé mo ní láti sọ fún ẹ pé kó jẹ́ kájá síta ká lè sọ nǹkan tá a fẹ́ sọ. nígbà tẹ́lẹ̀ tẹ́ ṣe pè mí báyìí mo gbà àṣìṣe àti ti fẹ́ fún mi nìkan nìyẹn bẹ́ẹ̀ ni jẹ́ máa bọ̀ pé ah inú mi ti ń dùn bọ̀. actually um, kò sí cause fún alarm ó ní nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ni ah, mo fẹ́ fún ẹ ní nǹkan mo dẹ̀ tún fẹ́ bẹ́ẹ̀ ní nǹkan sọ mo wá wò pé ọ̀rọ̀ yẹn tá a bá sọ ọ́ nulẹ̀ àwọn àwọn èèyàn lè wà nulẹ̀ kó máa fẹ́ tẹ́tí sí nǹkan tó mo tún ní kó máa síta. Um, gẹ́ẹ̀ kan tó ń ṣiṣẹ́ níbi iṣẹ́ yìnyẹn um, gẹ́ẹ̀ kan tẹ́bí àti ẹ̀jọ́ ní iṣu lọ́jọ́ wo ni kí tiẹ̀ lórúkọ yẹn náà. Ah, ọ̀gá ni. ọ̀gá yín nìyẹn. Ah, ọ̀gá yín ni tèmi. Ah, ọ̀gá wa náà. ah anyway that is by the way. mo wà wọ́ ẹ̀ pé orí nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn orí orí bó ṣe gbá etí mi tí nǹkan tó ṣe yẹn dà no no no ṣódà kó dàbí wọ́n sọ wípé tí ojú bá ń ṣe pin kí lèèyàn máa ṣe wàá yọ ìpín yẹn báyìí wàá fi ojú pé àójú nǹkan tó ṣe yìí ò dáa <laughs> ó ti wà tí ò dáa ó dẹ̀ yẹ kéèyàn kọ́ lọ́gbọ́n tẹ́lẹ̀ tó bá sọ pé kí lèèyàn máa ṣe èèyàn máa ṣe hàn do you understand so nítorí pé nǹkan tó ṣe ò dáa àbí èmi wá fẹ́ teach ẹ ní lesson do you understand nǹkan fẹ́ teach ẹ ní lesson ránpẹ́ do you get ó kó mọ̀ pé ẹni tó bá jù mí lọ ó lè jù mí nù. sọ́ọ̀rì lọ́nà wo kí ló wá kẹ́mi relax so ibi tí wọ́n ti wá comment sẹ́yìn ni pé um, mi ò mọ̀ bí o ní àìdíà pé gẹ́ẹ̀ ló máa ń gbé owó yín lọ sí bank. àmọ́. Ah, um, beautiful now this is the deal wàá bá mi ṣọ ọjọ́ tó bá ti ti gbówó lọ bank tó yẹ ti pọ̀ díẹ̀ wàá gbé owó yìí. kò síjọ́ tó kì í gbówó lọ bank o mi ì tiẹ̀ mọ̀ kémi kan ṣàkáàtì kí n dẹ̀ máa lọ. ó ṣe farabalẹ̀ ah. mo rí ẹ lọmọ gidi wọn tẹ́ pé tí ẹ bá náwó sí lára ó máa jáde lára ẹ ni mo ṣe pè é ah. so má bẹ ju èjẹ lọ fi ara ẹ balẹ̀. Ah tí mi bá ń sọ̀rọ̀ wọn á listen she understand so wàá bá mi ṣọ ọjọ́ tí o bá tètè gbowó yẹn lọ bank bí ó lọ ń busy pẹ̀lú paper work àbí ó lọ ń ṣe sìmẹ̀sìmẹ̀ tí ó sì ti mú owó yẹn lọ bank wàá kàn bá mi bí owó yẹn wàá kàn bá mi jí gbé lọ́wọ́ tó dẹ̀ sílẹ̀. lálẹ́jọ́ wípé ikú dé wọ́n máa pàdé ní straight àti ẹ mú owó tá a máa pa ní owó tó pọ̀ màmá máa pa ó pọ̀ báyìí màmá ṣàkáǹtì màmá ṣàkáǹtì. Um, ọmọ kọ́ńtì wo ni ẹ. ọmọ nàìjíríà ni. níbo ló ti wá ní nàìjíríà. nàìjíríà gangan ló bí mi sí. ẹ ṣe yíbò ni ẹ ní àbí ghana. a mi ò ṣe yíbò ọmọ nàìjíríà ìbàdàn yorùbá gidi pọ́nbélé ni mí. yorùbá ni ẹ ẹ bọ mi ò speak in tongues now mi ò sọ pé o máa jí owó yìí gbé what i'm trying to say is that you are gonna move the money move it away from where it was placed Why don't you move ẹ̀ sí bòmíì tó bá dẹ̀ ti di pé ó ṣe wàhálà bí a kò ti sweat kò ti scream kò ti cry a ní mo kàn fẹ́ tìjẹ́ ní lesson lásán ni ìsáà ti pa màgbówó ya máa lọ nà náà a ní nà wàá kọ́ move ẹ̀ lásán tó bá dẹ̀ ti di pé a tìjẹ́ ní lesson yẹn tán tí inú mi ti rọ̀ tí mo ti fi pé ó ti realize pé nǹkan tóun ṣe ò dáa wàá dẹ̀ dáwó yẹn padà síbẹ̀ that should not be too difficult for you to do. ẹ̀yin lè mú háàdì mú háàdì burúkú burúkú. oh god. ah <laughs> ọmọ company wa. Okay. um sweetheart um If o gbọ́ o dẹ̀ gbà láti ṣe nǹkan tí mo rán yìí i will give you two hundred thousand naira two hundred k. ẹ eh, sorry two hundred naira àbí two thousand naira. ah no that is not good two hundred thousand naira. two zero zero. yes for moving and for moving back. ah ṣebí ẹ sọ pé kò ní sí nǹkan kan. like nobody tún ṣe máa mọ̀ kúrò ló move ẹ̀ gan. ó máa ṣe. ẹ máa ṣe. ṣebí kí nǹkan gbé kí ni gbé padà sílẹ̀. ó tán kó kàn move nǹkan kó mọ̀ kó rẹ̀ pé kó bá ṣe gbé e síbí báyìí kí dẹ̀ move ẹ sínú òrùn kí má lè kóòrùn ti pẹ́ jù kí lè múfẹ́ padà ṣé yẹn nobody nobody is going to do anything to you trust me. <laughs> ẹ lè wá fún mi ní two hundred thousand yẹn wá ó understand pé ìwọ gan máa understand language owó language owó kò sí anybody tí ó understand ẹ̀ àtọmọta bílíọ̀nù tó bá ti lè gbowó lọ́wọ́ máa dákẹ́ ni owó ló lè ṣe everything. Ah, irú ni mò ń gbà lóṣù. ẹ àbí. Ah, ṣé tó simple jù nìyẹn láyé ah, máa ṣe bàjẹ́ beautiful èmi tẹ̀ mọ́ mọ́ pé owó máa dá lára ẹgbẹ́ ẹ̀ máa lọ mí wà sórí owó tí mo fẹ́ fún ẹ yìí that's just a tip of the iceberg so many things wa aṣọ wa mo lè bí ẹdẹ fún ṣọ́ọ̀bù any other things máa follow lè lórí àmọ́ um, so nísìnyí tí business wa ṣe clear kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. jẹ owó yẹn kankan. Ah, ok don't worry you ma call check fún kótó kò máa ń sin i write you check so hundred thousand naira torí pé òun àná hundred thousand the check will be complete are you happy. mo jẹ́ ènìyàn gidi nìyí. god! Oh my god! Oh my god! Oh my god! This is crazy. Just, just leave my house. Just leave my house! Just leave! Leave my house now! I going to kan tó wá dé ó ṣẹ̀ṣẹ̀ wọnú ilé yìí náà why can't you just come inside straight ó dẹ̀ ń pariwo ń wọ ọ̀rẹ́ ẹ̀ kí ló dé. wọ́n mi bá pèfè jáde mi ìlérò bẹ́ẹ̀ bá ń pèfè jáde. kí ló ṣe. wọ́n mi kàn ní fè yí o ṣé tí ma fi lè rí ejò tí yẹn bá rí fèyí kí yẹn pa fèyí kí yẹn fèjò lẹ́ẹ̀kan máa lọ. kí ni nǹkan tó ṣe. Ah! nítorí ìfẹ́ nú fèyí wá plan pẹ̀lú gẹ́ọ̀ yìí wọ́n kó bẹ́ẹ̀ lẹ́ni ìyẹn ń jẹ́yà ìmọ̀dí ẹ bá pèjáde ẹ wò mo mú lọ station ni. ẹ bọ́ síta bọ́ síta ṣùgbọ́n nǹkan táwọn ọ̀rẹ́ ẹ sọ. jáde jáde jáde bá sí bí ìwọ̀n ojú ẹ̀ orí olè. Ah! torí ìfẹ́ inú ṣùtí màá fi lè tó kú torí ọkùnrin kan ẹgbẹgbẹrún ọkùnrin ló máa gbọ́ ìsàrí àkọjá jáde ó lè ó lè jáde àṣírí ẹ̀ ti tú. wo torí ọlọ́run ṣe wà mo fi yọnu ọlọ́run bá mo fi bẹ́ẹ̀ ni o sórí ojú tọ̀rẹ́ mi ojú òtì mi ẹ ọ̀rẹ́ yẹn ni ò ní tìjú o àǹkó ò ní mo bẹ́ẹ̀ torí ọlọ́run ẹ sórí ẹni tó wà ní àhámọ́ yẹn a máa wá bá ṣe máa gbà jáde nítorí ọlọ́run mo bẹ́ẹ̀ ni ṣó ti gbọ́ gbogbo ẹ̀ máa níyànjú. ah mọ́mi rárá èyí máa tẹ̀lé mi mọ́mi ó máa tẹ̀lé mi mọ́ mi ò gbà mi ò gbà mọ́ mi ò máa tẹ̀lé mi ìfẹ́ yìí. ó lè mú mi kú àbí o mi ì lè lọ adá kúrò mi ni o torí mi mọ bí tó ń gbẹ mi lọ o. ọlọ́run ní fìyà jẹ ṣo ti gbọ́ ọlọ́run ní fìyà jẹ má bínú gbogbo ẹ̀ máa níyànjú. ah omi fèyí mà jọ la yín o fèyí mà jọ la yín o àmọ́ mo ṣe ń padà bọ̀ wá báyìí fèyí wà á rìnrìn ògùn bóyá ìwọ nìṣó. ní sọ́jà mi lè mi. máa yọ ọmọ máa yẹ máa yọ orí ìṣe ojú wọn bó ṣe ń wò. ọmọ mi kò ní sọ̀rọ̀ mọ́. níṣó wà á rìnrìn ògùn o ò lè sọ̀rọ̀ o ò lè sọ̀rọ̀ ṣetán ọmọ yìí má pa ni ọmọ yìí má pa ni o ti wá di ọmọ yìí má para ẹ̀ o ti dọ́mọ yìí má para ẹ̀ look at you just look at yourself ìwọ ẹ ṣojú mi àti ẹ nínú ilé tèmi ọmọ mi eh, èmi ni mo ránṣẹ́ sí ẹ eh, lágbára ọlọ́run ìyà ò ní jẹ́ tiẹ̀ ò ní jẹ́ ìyà sórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátápátá tí n bá ní mi ò mọ̀ irọ́ ni mo pa o gbogbo ẹ̀ pátápátá ni mo mọ̀ eh, ìwọ náà wá máa wò òun náà rè ó ti ṣe tán ojú ẹ ti jà ìfẹ́ inú ni òun náà kì í ṣe ọmọ bẹ́ẹ̀ ìfẹ́ inú ló sọ sí gbogbo ìwà tó wù yẹn mo wá fi ìyọ́nà ọlọ́run ba bẹ̀ẹ́ ni ọkọ àfẹ́sọ́nà ẹ̀ náà ló jókòó yìí ṣòwádìí bọ́lọ́run ṣe ń ṣiṣẹ́ lágbára ọlọ́run ọlọ́run adéwà ṣe wà tọkọ ẹ̀ náà ṣe yín lọ́rẹ̀ ara. èṣù ní ráyè nínú ayé ṣúwárí. mo wá fẹ́ fi ẹ̀mí ìmoore wọn fún oore ńlá tó ṣe fún mi torí mi mọ ibi tí ọ̀rọ̀ yóò bá láǹdì sí ṣòwárí owó kékeré one million yìí mo fẹ́ kí o fi máa wá àwọn àwọn nǹkan kan ta ibi tó ti ń ṣiṣẹ́ yẹn mi ì fẹ́ kó ṣiṣẹ́ ń bẹ̀ mọ́ bá mi manage one million. mo fún ẹ ní ó dẹ̀ máa di irun ó máa di gbámú ẹ lọ́wọ́. fún hmm. bí ah. mo ṣe fún lè ṣe ní bá mi ṣe fún lè ṣe ṣe gan-an. kí ni ẹ wá fẹ́ kí n fi ẹ ta tí ènìyàn báyìí. Ah mo ní everything wọn ti fún wa náà lọ́mọdé. Um, wọ ọ̀rẹ́ sórí nǹkan tí mọ́mí sọ yẹn ni o ṣe ọ̀pọ̀rọ̀ àwa ọkùnrin yàtọ̀ sí tobìnrin òun kẹdẹrí béèyàn bá ronú bó ṣe ń jẹ òkúta nú ẹ̀wà èèyàn ní fẹ́ jẹ́wà mọ́ ẹ̀hẹ́ tó máa dì mú gangan nìyẹn. Bọ́lá Bọ́lá ìgbìyànjú lágbàgbà ọlọ́run ló ń mú ṣùtà ìgbìyànjú lágbàgbà ọlọ́run ló ń mú ṣùtà wàhálà mi tọ̀sán tòru ọlọ́run máa má jẹ gbé o. ìgbìyànjú lágbàgbà ọlọ́run ló ń mú ṣùtà fún un. ọlọ́run ló ń mú ṣùtà fún ah. un. ẹni bẹ́gì lójú igi arúgbé ẹni tó gbọ́n tán tàbí ẹni tó mọ̀ tán òun gangan ni jímèrè olórí ọ̀bọ adánilóró fagbára kan nìní ẹni bẹ́gì lójú igi arúgbé torí ẹni tó gbọ́n tán tàbí ẹni tó mọ̀ tán òun gangan ni jímèrè olórí ọ̀bọ. lòun ló